الحمد لله رب العالمين الحمد لله الذي شرع لرسوله صلى الله عليه وسلم الأمر والنهي فانه شرع ذلك لنفسه وقال في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه ما نهيتكم عنه فاجتنبوه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن هناك أشياء نهى النبي صلى الله عليه وسلم عنها فاصنعوها جيدا منها عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يأكل الرجل بشماله أو يمشي في نعل واحدة وأن يشتمل صماء وأن يستهدي في ثوب واحد عاصفا عن فرجه أخرجه مسلم صلى الله عليه وسلم كذلك عن عن التصاوير فقال من صور صورة في الدنيا كلف كلف يوم القيامة أن ينفخ فيها روح وليس بنافخ أخرجه البخاري عن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أبصر نقامة في كبلة المسجد فحكها بحطاة ثم قال ثم نهى أن يبزق الرجل بين يديه أو عن يمينه ولكن عن يساره أو تحت قدميه اليسرى أخرج البخاري كذلك عن أبي قتادة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى أن يتنفس في الإناء وأن يمس ذكره بيمينه وأن يستقيم بيمينه أخرجه مسلم هذا أقف لهم ọba tó sọ ọpẹ́ gbà aláàánú ni ọba ọlọ́pẹ́ ni ọba oníkẹ̀ẹ́ ọba aláforíjì ọpẹ́ ni fún ọba Muhammad sallallahu alaihi wasallam. ó wà nínú àyín tó ṣe pé yóò máa pàṣẹ pé ẹ ṣe báyìí tàbí yóò sì máa sọ pé ẹ má ṣe báyìí yóò sì máa tó bí kánífẹ́ ọlọ́run bọ́ọ̀bà lẹ́kẹ́ ọlá òun náà yóò pàṣẹ bẹ́ẹ̀ torí pé láàyè ń ṣe fún àlèlè háwà kò ní sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nú nínú wa ilẹ̀ àwa fi yóò hà àyàfi wá èyí tí wọ́n bá sọ̀kalẹ̀ fún ọlọ́run ọlọ́run bọ́ọ̀bà lẹ́kẹ́ ọlá náà sọ ìwọ̀n tí ó ń tẹ ọlọ́run tó wá bá wá wá yín ẹgbẹ́ amú lòun tó bá sì pọ̀ fún yín ẹ jìnà sí i àsọyìn ọlọ́run bá nínú ìjọsìn ìṣòro bákan náà lẹ́bí ọmọ hamasa aláàrọ̀ sọ́dá ẹ̀wùsọ ọlọ́run ní í ṣe àti nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ohun tí ń bá kọ́lọ́mọ ara lé àwọn sábẹ́ àti gbogbo àwọn tí wọ́n bá bìtì rẹ̀ kọ́ sí ibi tó bìtì ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí. àwọn tá a jẹ́ ọ̀sán ọlọ́wọ́n bá ìpá ọlọ́wọ́n bá máa di ọwọ́ wa lóòrèkóòrè a gbọ́dọ̀ kú àfi ká jẹ́ nìkan pé pàjùpàjù sọ̀rọ̀ fọlọ́run. ẹ̀yìn àlọ́ máa mọ̀ dájú wípé àdàbí ọmọ ọmọ sàálà àdọ́sálà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́pọ̀ fún àdéhùn mọ̀ yìí nípa pé ká sọ̀ra fún ká ká má ṣe é ó sì pọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ a sọ ní ẹ̀díẹ̀ lẹ́yìn tó bá a tún tẹ̀síwájú lórí ẹ̀. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn kẹtọ́ pọ̀ fún wa ń nù rẹ̀ èyí tó jẹ́ ìwọ pátápátá nù rẹ̀ èyí tó ṣe pé ọmọ sí i lọ́dà ìwò sí i lọ. ń nù rẹ̀ èyí tó jẹ́ ti ibi ìwà ọmọlá nígbà tí èèyàn nínú rẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam nínú àti tí a fa jábé rẹ̀ ó ló ń ṣe ọlọ́run ọba ṣe é léèwọ̀ kí èèyàn máa jẹun pẹ̀lú owó wa mímáa pẹ̀lú owó òsì wa ìwọ̀ lọ́jà sí fún wa ànábì muhammad sallallahu wa sallam ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti yìí ló ti ọ̀kan náà àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam wọ́n bá fọwọ́ sí mú mi ó ní wọ́n tí ọlọ́run bá ti kọ pé kí ọmọ afọwọ́ sí mú mi wọ́n béèrè lọ́wọ́ afáwa ìdókòdè wípé jíjẹ ń kọ́ pé fọwọ́ ọ̀tún ìdókòdè sọ pé jíjẹ gan bákan náà nínú ẹ̀kọ́ òun náà ní pé tí bàtà wa ìkẹta sí ọ̀kan nù bàtà ọwọ́ a gbọ́dọ̀ máa fi ìkejì rẹ̀ táwa mú ta tàbá sọ̀kan nù bàbá ní ìkejì mọ́ kò sí nínú bẹ́ẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọkọ àyẹ̀mùsí àfi náà kéèyàn nìkan máa fi bàtà kẹrin tí ò ní láwọlé kò àwọn sì láwọ ní ọ̀sọ́tù níbẹ̀ nínú ẹ̀kọ́ ni a gbọ́dọ̀ fi ẹsẹ̀ kan bàtà ìṣù ni máa ń ṣe bẹ́ẹ̀ bákan nínú ẹ̀kọ́ ta kọ́ lọ́dọ̀ àdébíyà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ṣàlàyé fún wa nípa pé ẹnìkan kan yẹn gbọ́dọ̀ wọ aṣọ ẹyọ kan tó ṣe pé aṣọ ẹyọ kan tó bá wá wọ̀ yìí yóò abẹ́ rẹ̀ lẹ̀ ṣe é léwọ̀ kéèyàn wọ aṣọ

ìyẹn gbọ́dọ̀ wọ aṣọ míì fún kó tó di pé yóò di wíwọ̀ bákan náà nàbí ó ṣe ilé léwọ̀ fún àlè ọmọ nípa kéèyàn máa ya àwòrán tàbí kéèyàn máa ya fọ́tò èyí tó kún àwùjọ wa rẹpẹtẹ lónìí tó sọ ń pa rẹ̀ sọ fọ́tò àràǹbarà ló ń kálukú ń gbà gbé fọ́tò jáde lónírànrà táwọn èèyàn fi ń gbé fọ́tò jáde lónìí àtàwọn tọwọ́ kó fọ́tò yìí gbogbo ohun tó bá jẹ mọ́ àwòrán ya ànábì Muhammadu sallallahu alaihi wa sallam kò sí eléwọ̀ yálà àwọn yàwá ni bàbá wa gẹ́gẹ́ ni àáyáyàn àgbọ́dọ̀ sọ́ra fún sallallahu wa sallam débi kó sọ pé dunya ẹni ya àwòrán kan tó ya fọ́tò nílé ayé ó lè fàyà ọmọlẹ́kìyà àmà wọ́n jẹ́ nìkan tó ẹbí wọ́n gbé ọkọ̀ ọlọ́run tó ajẹ́ wẹ̀dà lọ́kìyà àmà á ń àfi àrò ha ọ̀ya fẹ́mi sí la ní lágbára àti nìkan la nínú ẹgbà wa mi látara bẹ́ẹ̀ yóò torí máa níyà nínú ẹgbà wa mi látara torí kó àwòrán yìí pọ̀ láwùjọ wa táwọn yẹn ń yà lónìí ẹlòmíì tó bá ní fóònù lọ́wọ́ yọ ya ara rẹ̀ sórí fóònù ẹlòmíì tó bá ní fóònù lọ́wọ́ yọ ya àwọn ọmọ rẹ̀ síbẹ̀ pẹ̀lú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lòmíì yà lónìí ó ṣe é léwọ̀ fún àdéhùn nípa ká máa àwọn fọ́tò báyìí fọ́tò àyàfi iná ẹ̀yìn àwọn olùmọ̀ wọ́n gbé wọ́n fi sílẹ̀ àwọn fọ́tò àyàfi àwọn àwọn fọ́tò pásítọ́ọ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí pé kò ṣeé má yà kọ̀ǹdíṣàn ló gbé wá lọ́ọ̀dẹ̀ ṣùgbọ́n fọ́tò pé èmi náà fẹ́ níra mi lórí fóònù torí pé fọ́tò fóònù mi lè sọnù wọ́n ní pé ta ló ní rárá o èèyàn gbọ́dọ̀ torí ọ̀sán fún wọn ya fọ́tò èèyàn torí fóònù èèyàn ṣùgbọ́n àgbémọ̀ mo mọ̀ ní àgbémọ̀ wọ́n jẹ́ ìlà ọmọ ìjẹ̀bílà àwọn díẹ̀ lọ́mọ eléyìí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀ ṣe fún wọn máa ya fọ́tò ara wọn sórí ànábì sì lè léwọ̀ lára nǹkan tí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó ṣe léwọ̀ fún àlè ọmọ yìí òun ẹ̀yìn àdìsí afáwà àbísà ẹ̀jẹ̀ kó dérí tọ́gbà alátọ́dọ̀ rẹ̀ ó ló ọba ọba ha si ara ògiri mọ́sálásí ó ń ọba fi fi ha kẹlẹ̀bẹ̀ náà ha be ọwa wa ó ṣe é léwọ̀ nípa pẹ́ẹ́nù kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ jẹ́nìkan táwa wà lórí irun kẹ̀lẹ̀bẹ́ wa ń bọ̀ wá a gbọ́dọ̀ tú sí àárín ẹsẹ̀ wa o a sì gbọ́dọ̀ tú sí ẹ̀gbẹ́ ọ̀tún wa bákan náà táàbà fi etí pé kẹ̀lẹ̀bẹ́ yìí wá fẹ́ wá ká tú sí si òsì tàbí ká tú sí abẹ́ ẹsẹ̀ òsì wa lẹ́yìn òun la kọ́ lọ́sọ̀dà Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ nígbà tí ẹ bá ń dáhùn kí pàápàá jùlọ nígbà tí ẹ bá ń kírun níbi tó ṣe pé èyí ó láǹfààní àti dayè pẹ̀lú lójú ẹsẹ̀ lórí irun yẹn sun tó burú ń bẹ̀ láti tu kẹlẹ̀bẹ̀ nígbà tí ẹ bá wà lórí irun téèyàn ti ráyè tu kẹlẹ̀bẹ̀ náà téèyàn bá tún tán téèyàn lè ráyè dayè pẹ̀lú kò sí ohun tó burú láti jẹ́ pé kéèyàn ṣe rẹ̀ ṣùgbọ́n bí irú àwọn mọ́sálásí tá a wà yìí àwọn àdéhùn mi tún gbé jáde pé kàkà tí ó fi bẹ́ẹ̀ kéèyàn máa ń kì jáde kó tù ú sínú kódà bọ́ba lè tú sí àpò rẹ̀ àpò aṣọ rẹ̀ sùn tó burú ń bẹ̀ àníṣẹ́ a gbọ́dọ̀ tú kẹlẹ̀bẹ̀ sára mọ́sálásí táwọn èèyàn máa wá rí bákan náà a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa tú sí ọ̀gẹ́gẹ́ kíbla ó sọ náà bá sí ilé wọ̀ lára àwọn tó ń sọ náà bá sí ilé fún àdéhùn mọ̀ yìí òun náà ní fàtàrà tí wọ́n bá gbà á lọ́tọ̀dọ̀ ń sọ ọlọ́run wọ́n ní pé ní wọ́n ló ń tọ́ ọlọ́wọ́n bá ó ṣe é níwọ̀n fún àdéhùnmá yìí wípé kéèyàn máa mí sínú ohun tí ó mú tàbí ohun tí ó jẹ kéèyàn máa mí sínú ẹ̀ mú afẹ́ gbé mu tàbí afẹ́ jẹ́ nìkan tó mu mi àbá mu yóò mu kódà ká fẹ́ mu ọbẹ̀ àwa gbé sí a ṣe mí síta yìí àwọn àárẹ̀ ara wa iná ìlànà láti wá bá máa jẹ mi sára nǹkan yìí a tún wá gbé e sínú padà tí ó wàá lọ di àárẹ̀ sí wa lára oníṣẹ́ ọlọ́run ọba sí iléèwọ̀ fún àlè ọmọ títún ẹgbẹ́ méjì mùsùlùmí rí látara nǹkan sallallahu fún wa pé ká má máa mí sínú a fẹ́ bákan náà ó tún wá ṣe bó ti fẹ́ iléèwọ̀ yìí àtúnyí pé àti àlàáfíà ara wa náà tún ni ó ṣe é léwọ àyà mọ́tò lákàrà òbí yẹ̀rí ní nígbà téèyàn bá fẹ́ tọ̀ kéèyàn máa ọmọ ọkùnrin rẹ̀ mú pẹ̀lú ọwọ́ ọ̀tún ó ń sọ ọlọ́run bá ṣe é léwọ bẹ́ẹ̀ ọwọ́ òsì ló fi gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú kí ló fà á tí wọn náà bá rí ohun tó tí wọn náà bá lè ronú sí ó rí pé ń owó na náà lọ́pọ̀ papọ̀ náà papọ̀ mọ́ ìṣe ọmọkùnrin rẹ̀. eléyìí akọ látọ̀dọ̀ anábíà muhammad sallallahu alayhi wa sallam tó ṣe iléwọ̀ fún àlè ọmọ yìí. bákan náà nínú kẹta anábíà muhammad sallallahu alayhi wa sallam ṣe iléwọ̀ fún àlè yìí. òun náà ni pé wàá ń yẹ ó tún kọ́ wa pé bàbá lọ fi

irú bó sọ síbẹ̀ yìí ilé lè tó kẹ́tọ́ òbí ọmọ agbẹ́ tí fẹ́ mú ó ti fún nídọ̀tí mu kódà nínú ẹgbà mi ó ń sọ ọlọ́run ní pé ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe mọ ìyàwó tẹ́sí lò dé ìwà tó lọ omi yẹn tó lọ fi wẹ̀ ìwé ẹ̀ka yìí jẹ́ fún wa wa omi tó yẹ pé bá a máa máa tọ̀ sílẹ̀ àfa ló gbé jáde nínú wọ́n sàlàyé fún wa ó ní pé ṣáyidà ìdí ìjà àlòkùn ọ̀gbìn yóò wọ àwùjọ ahùn ìdí ọmọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́kùnrin lọ́jọ́ pé wọn dùn sí wọ́n sì jẹ́ pé bí mo ti ọ̀rọ̀ sí ń sọ ìyàwó náà gbọ́ yé bẹ́ẹ̀ ẹni pé yé bí sallallahu alaihi kájẹ́ nìkan tó yẹ pa á máa kírun lẹ́yìn bàtà bá kí àṣùbà àtà ní sọ̀lá ti bá da súbúlé àtà àtẹ̀sùrù kọ̀ṣẹ́mùtù. ó ń tọ́lọ́ ọba tó lé wọ̀ kájẹ́ bá nù á gbé lẹ́yìn bàtà kírun àṣùbà àtà wà bá dà àtà lé wọ̀ a bá ti kí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe léwọ̀ kákírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làánà gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa ṣe léwọ̀ bẹ́ẹ̀ àfi èrò tó bá yẹ kó bá ló kọ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ bí wọ́n ṣe fún ilé yìí wá ìrún pa àwọn mọ́sálásí tí wọ́n ti ká tó jókòó táǹpé ní tahiyatul masjid ó ló kọ àkókò yóò tó bá bọ́ sí láláǹfààní káàkiri kọ́ ọ̀ká ṣùgbọ́ àtà àìmúlẹ̀ fúlàní ìwà mọ́ bẹ́ẹ̀ kí tó wo fi yọ ọ̀ká làásà ìtà àìsúmúlẹ̀ fúlàwà mọ́ kí tó wo fi eléyìí la rí Muhammad síbi àwọn ṣe rí lónìí tó ṣe pé rákà wọn àṣùbà ni máa ń lọ nígbà bá ká ṣùgbà àtẹni àdígbé tí òyìn ọba tẹ̀ máa wáyé máa láàrin oṣù bíi tí máa pé kò ní ju lọ lọ́jọ́ pọ́pọ̀lọpọ̀ tí wàá fẹ́ sọ ọ́ di nǹkan tó yẹ pé àfi bíi kánẹ́fìlà kan tó ń bẹ lẹ́yìn àṣùbà tó yẹ pé kọ̀ǹdíṣàn ló gbé wá fún sàbẹ́ tó ṣerú ẹ̀ lójú ayé àlejò Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ ọlọ́run bá kírun àṣùbà àtà tó mọ̀ ìsì ìkíraka sínú fájì síwájú bó tó tò lẹ́yìn oúnjẹ ọlọ́run ọwọ́ ajẹ́nìkan tó gbé ìhòòhò láka sínú fájì rẹ̀ jò àlejò Muhammad sallallahu alaihi wasallam èsì tó kú ni pé àṣàlá ìjọ ìrun súbì ti di rákà mẹ́rin bí ọ̀sọ̀ ọbẹ̀ iná ẹgbà wà mí lẹ́ẹ̀mẹ́ta iná ẹgbà wà mí lẹ́ẹ̀mejì láàsọ̀dá àrùbá àsọ̀dá àtàsúgbò àrùbá tí ìrun àsùbà ti di rákà ni síwájú kárákò sálámọ̀tà lọ́sọ̀ kó ń ṣe bá ń ṣe fàájì pé kí n kí síwájú kó tó gbé òun ìrìn kí ni mú wà pàtàkì yóò kọ̀ǹdíṣàn tó gbé wáyé ó ń sọ ma bá kọ́ ká máa jẹ́ nìkẹ́ta ṣe mí lẹ́yìn àṣùbà àwa ní bí òyìn ọba máa wáyé kọ́ máa jẹ́ ìkọ̀ọ̀kan kò ní jẹ́ gbogbo ìgbà nínú àwọn nǹkan tó yẹ pé anábì Muhammad sallallahu alaihi tó ilé ẹ̀wà fún ọmọ yìí àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo nínú sallallahu alaihi wa sallam kéèyàn máa ṣe sàárè lọ́sọ̀ọ́ gẹ́gẹ́ bó ṣe káwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe sàárè lọ́sọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ́dún nínú ààrẹ iná làwọn èèyàn máa ń fún sàárè sàárè àwa mùsùlùmí lẹ́yìn ká da yèpẹ̀ bò ó ká sì jẹ́ nìkan sí pé gbogbo gíga rẹ̀ díẹ̀ náà ni ó fi ga jùlẹ̀ lọ tí ó fi máa jẹ́ àmì pé gbogbo ẹ̀ náà bá kọjọ́ máa mọ̀ pé sàárè fẹ́ bí kò tún padà gbá bí o sí o bèèlè pá wàhálà tó búlọ́ọ̀kù sí lẹ́gbẹ̀ẹ́ bàbá jẹ́ nìkan sí pá wàhálà rẹ̀ búlọ́ọ̀kù náà bàbá jẹ́nìkan táwa ṣe ní ṣe fàràǹdà bàbá ṣẹ̀wá kọ̀lélẹ̀ lórí ẹbí Muhammad sallallahu alaihi wasallam ó ṣe léwọ̀ fún àlè ọmọ yìí wà á yẹ kùn dàrẹ́ yìí kódà ó tún ṣe léwọ̀ pé kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe lọ́sọ̀ọ́ wọ́n gbé búlọ́ọ̀kù lé lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ìwọ jókòó o èèyàn jókòó lórí wà á afọ ló bá gbé jáde ní àdìsí nine hundred and seventy bákan náà nínú àwọn kẹjọ ànábì Muhammad sallallahu alaihi tó tẹ̀lé wà fún àdìhùn òun náà nípa ọkọ̀ mi kí ẹnì kí wọ́n máa gbé ẹnì ẹlòmíì dìde ní tó jókòó sí pé yáńdé ó ti ẹ̀ bàjẹ́ èmi bí wá ń dò wọ́n wá ń jókòó rárá o ọmọdé tó bá yọnu sí fún rẹ̀ wọ́n tó jágbàlagbà gan o lè ní pé a máa ṣe jókòó òun yóò ní rárá èèyàn wá jókòó kémi wá ń dùn ó tí ọba ti mú wá bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ àfi tó bá wà nípò òkú ọ̀fẹ́ ìdá lẹ́kọ̀ọ́ ìdá lẹ́kọ̀ọ́ yìí wá ní ó ṣe é ṣe o lè má jókòó níjọ́ náà tó ìdá lẹ́kọ̀ọ́ pé tó bá ti jọ́ mi àgbàlagbà bá dé à máa fi kọ́ àgbàlagbà àgbàlagbà gbọ́dọ̀ wà ń dùn kẹ́yìn wà ní jókòó ẹ sọ fún wọn pé wọ́n wá jókòó yìí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n nígbà kan ìwọ́n sọ jágbàlagbà ọ̀ gbọ́dọ̀ máa dín ọmọdé dìde bèèrè ẹgbẹ́ rẹ bèèrè ẹ lójú ọ̀nà nípa pé kó dìde láyé tó fẹ́ jókòó sí kíyè rẹ wá ní kó tàbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ìwọ náà lọ́wọ́ wà ní ọwọ́ ajẹ́ nìkan ti ṣe pé ọ nínú ẹ̀kọ́ nípa gbà muhammadu sallallahu alaihi ọkọ̀ fún kí ọmọ ẹ̀dá yẹ́jìdì sàáfin kó wọn wá jókòó láyè náà ànábì Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ lórí eléyìí débi pé abúlé kúrú wọn sọ pé àdìsí wa ọmọ kéwì ẹ̀sán pé nẹ́ẹ̀bì sọ pé àdìjúmọ́ ásá tẹ́lẹ̀ òjò ọjúmọ̀ sáà bá ń kéwù tí máa ń bá ṣe ó túbà lọ́wọ́ àbí nípa pé tí èèyàn wá jókòó lóòjọ́ ọjúmọ̀ èyí tá a máa ń bá wọn bàbá wa ṣe pẹ́lú omi ó ti tẹ́mí bẹ́ẹ̀ ó ti tẹ́tẹ̀ síwájú tí wọ́n ní bí ààyè bàbá kìnnìkanì ààyè bàbá kìnnìkanì ààyè bàbá kìnnìkanì pé èèyàn gbọ́dọ̀ tó ọjọ́ júmọ̀ ní àdìsí yìí ń gbé wá ní pé èèyàn gbọ́dọ̀ máa léra ẹni kó láyè kankan àyè tí yẹn bá ti dé náà ní kéèyàn ó dé tọ́ba yẹn pé mi bò mí yẹn a lè léèyàn báyìí ni àfáwà black ló mọ sọ pé àlejùmọ̀ àná ọ̀gọ́ ìrọ̀ hà bí júmọ̀ ṣe rí bẹ́ẹ̀ lẹ́nu mi náà ṣe rí o àníṣe bọ́mọ ìyá rẹ̀ kan bá jókòó láyè kan ò gbọ́dọ̀ lè dìde ń bẹ̀ pàápàá jùlọ nígbà tó bá yẹ kóun akálọ́tẹ ọba ìpín wọn lọ jókòó láyé yẹn ló dìde lọ ilẹ̀ náà kọ́ ẹnìkan gbọ́dọ̀ jókòó láyé rẹ tó fi dé tọ́ńtọ̀ ń bá jókòó láyé rẹ ọ̀làǹfààní ìwọ ló ní ẹ̀tọ́ sí ààyè yẹn àti tọ́ba bẹ́ẹ̀ ṣàkóso fún lókun bákan náà inú kẹ tí ó ń ṣe ọlọ́run bá ṣe léèwọ̀ fún àlè ọmọ yìí lẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó ṣe léèwọ̀ ánilẹ̀ kọ́sẹ̀rẹ̀ ti sàrà wípé kéèyàn máa kírun lẹ́yìn tí wọ́n máa fi ọwọ́ dábàá kírun lórí ìrun nínú ẹgbà wa mi lẹ́hà nàbí sọ́ọ́lá àrùsọ́lá yìí sọ́ ni yàrá mọ́ tẹ́síra ó ń sọ lọ́wọ́n bá kéèyàn máa kírun ìbàdí tí ó fi máa fi yẹn pé dípò kákáwọ́ ìbàdí la káwọ́ sí àfi ń sọ́kọ́lá àká ni àwọn èèyàn míì máa ń ṣe láwọn àyè míì ṣe dípò pé pé rùkú lẹ́yìn tá a káwọ́ sí orúkú wa ìbàdí la káwọ́ sí bákan àwọn àfáà mi pé míì náà tún jọ o táwọn míì tún ṣe lónìí dípò tó yẹ tí wọ́n bá rùkú orúkú ni wọ́n gbọ́wọ́ sí wọn ò ní gbọ́wọ́ sórúkú wọ́n wà lọ gbọ́ sí ìlàjì ojúkù ibẹ̀ ni wọ́n lọ gbọ́ sí o orúkú là máa Muhammad ó ṣe léwọ̀ kéèyàn jẹ́ máa kírun máa fọ bákan náà nǹkan tí ó ń ṣe ọlọ́run bá ṣe léèwọ̀ eré ọmọ abá àwọn àgbẹ̀ àgbẹ̀ tó ṣe pé gidi gan-an iṣu rẹ̀ ti ń bẹ́nu ebè tàbí pákí rẹ̀ ti ń bẹ́nu ebè tàbí ọsàn rẹ̀ ìdè polówó wọn kà á tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ máńgò tó lówó lọ́ba ṣe fún wọn kà á àtàwọn èso èyí tó ṣe pé kéètì pọ́n tó ti di pé yóò fi wá pọ́n tàbí yẹ pé kò tí ì tó jẹ kí tí ó fi tó jẹ èso tó yẹ pé kò tí ì tóbi láyè kan tó yẹ pọ̀ wá wọ̀pọ̀ wá fẹ́ tà ẹ rẹ̀ra ìjẹ lórí ẹ̀ nínú kó ṣe pé wọ̀tọ̀ fẹ́ tà ọ̀rẹ́ ni tí ọ̀rẹ́ àjẹ lọ́wọ́ rẹ tàbí ẹ̀tọ́ fẹ́ rà yọ ọ̀rẹ́ ọ̀jẹ ó ń ṣe ọlọ́run bá ṣe é léwọ̀ fún àlè ó mọ̀ yìí títí tẹ̀sọ́ ní òtítọ́ ká

rárá o wọ́n là gbọ́dọ̀ síbẹ̀ ìyẹn ni pé agbọ́dọ̀ jẹ́nìkan tó gbéyàwó wá sí gbọ́dọ̀ mà nípa àdé o tí ó sì ti múra wá torí pé àdámọ́ obìnrin nígbà tí obìnrin bá rí ọkọ òun ò sí nílé ó ṣeé ṣe kọjá nìkan pé yóò kù rẹwà nígbà tọkọ bá dé ọkọ lè rí níbi pé nípa pé ńgbà sẹ́ni kọ̀ọ̀kan bá sẹ́rìn àjò ẹ ń bọ̀ wá tẹ̀sẹ̀ dọ́dọ̀ ìyàwó ọmọ pẹ́ ń bọ̀ wá kó lè múra lẹ́jẹ̀ yìí ẹ má wọlé bá lójijì lẹ́ni tó ṣe pé sẹ́yìn náà ẹ bá ba ó ṣe ṣe kẹ́ bá lẹ́ni tí ó ń tùrù sílẹ̀ yànmẹ́yànmẹ́ tàbí tí ó ṣe ní ilé jákujáku tàbí tí ó ṣe múra ẹjẹ́ nìkan ṣe pé ẹ wọlé lẹ́ni

ọ gbọdọ lé gún ẹran kó bínú jì bákan náà o sì gbọdọ lo ìgbẹ́ rà fún mi kò lófin òjì rárá ó sọ ọba bá ṣe léwọ̀ fún àlè òmà yìí nínú ó sọ bá ṣe fún yìí òun náà ní pálọ́bí àwọn ọmọ sọ́dà ó ṣe léwọ̀ kéèyàn olóhùn ọmọ àgbàyípo lọ fámíà ó fẹ́ kó sínú rọ̀lẹ́ ó kìí sáàrù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń bilẹ̀ fún àlè ọmọ yìí ó ń sọ ọlọ́run bá nìkan ó fi láyé bẹ́ẹ̀ ó ṣe rú ẹ̀ ó sì jẹ́ oyé wa pọ́lọ́wọ́n ọba máa ń fóun jíjẹ yé máa ń fóun ní mímu èyí tí ì fá wa ó ṣe é léwọ̀ fálẹ̀ ọmọ yìí ó kó lọ gbààwẹ̀ àgbà yìí kó kó wọ́n fẹ́ jẹ́ olùjọsìn fọlọ́run kọ wá torí ẹ̀ kó wọ́n fẹ́ gbá ọjọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fúnra wọn lélẹ̀ ìbò ti wulẹ̀ ọmọ ààwẹ̀ tó bẹ́ẹ̀ ṣe jágbà yìí kó oúnjẹ náà bá ṣe léèwọ̀ fún àlèmọ́ ipa àgbọ̀dọ̀ gbàrú àwẹ̀ bẹ́ẹ̀ inú tí oúnjẹ náà bá ṣe léèwọ̀ fún àlèmọ́ yìí oúnjẹ náà bá ṣe léèwọ̀ àgbọ̀dọ̀ gbàrú lóòjọ́ ọdún léyà àti gbọ́dọ̀ gbàrú lóòjọ́ ọdún ìtúnú àwẹ̀ kódà àgbọ̀dọ̀ gbàrú lóòjọ́ kejì ọdún léyà òòjọ́ kẹta ọdún léyà àti òòjọ́ kẹrin ọdún léyà bẹ́ẹ̀ oúnjẹ ọlọ́run bá ṣe é léwọ̀ pa àgbọ́dọ̀ gba àwẹ̀ àgbọ́dọ̀ dágbà àwẹ̀ lóòjọ́ àgbọ́dọ̀ sí àwẹ̀ àdágbà lóòjọ́ bíbẹ̀ ẹ̀kọ́ ní àná rẹ̀ sí sàlàmísì tàbí ọ̀la rẹ̀ sí sátidé òun ló láǹfààní kó gbàwẹ̀ lóòjọ́ kọ́ èyí tọ́ka gbóyégé jù ọlọ́run ló nímọ̀ jù òun náà ní ká gbà tó bá ti ló kọ tí èso àwẹ̀ jùmọ̀mọ́ tó jẹ́ àwẹ̀ káyókáyó tàbí àwẹ̀ àrọ̀fá nínú kẹjọ ń sọ ọlọ́run bá ti tẹ̀lé wọ̀ fún àdìhùn mọ̀ yìí ó tẹ̀lé wọ̀ fún obìnrin àdìhùn mọ̀ yìí ó ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ nú wọn tó sì gbà fún wọn lọ pàdé ọlọ́run bá níjọ́ kan à ń tún sáfìrù mọ̀ sí rọ́ta yáwó mi nílà máa di mà rábì ọ̀gbọ́dọ̀ já sí ìrìn àjò fún rẹ̀ ó di di ọjọ́ kan àyà àti kéré wọ rẹ̀ wà ń bẹ́ o eléyìí ó jẹ́ nǹkan kan ó ọ̀rọ̀ kan tó tóbi tó tóbi tó gan-an láwùjọ tiwa tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni ẹ fẹ́ gbọ́ mi bá gbọ́ gan ìsọkúsọ ni ó pè é kò sì bá àdámọ́ tiẹ̀ mu àníbi àwọn Muhammad sallallahu alaihi òun ló ilé wọ fún obìnrin obìnrin mùsùlùmí nípa pé láàyè mùráàtì túmínú ọ̀sẹ̀ tọ́ fún obìnrin tọ́pọ̀lọ́wọ́n ọba gbọ́ àtọ́jọ́ kẹ́yìn a ń tún sí rọta yẹ́wò mi ní ìlà máa mà rámì ọwọ́ ṣe ìrìn àjò odidi ọjọ́ kan kó twenty four hours ló fi lọ tí ò fi sí ilé ọkọ rẹ̀ àyàfi pẹ̀lú ọmọ rẹ̀ lọ ní ìrìn àjò yẹn rẹ̀ wá ní ọbẹ̀ látòrí ọkọ rẹ̀ bàbá rẹ̀ àbúrò rẹ̀ lọ́kùnrin tó ti ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tó ti ọkọ bàbá ọkọ rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iléèwọ̀ rẹ̀ kódà tí ìmọ̀ ọmọ rẹ̀ àgbà lọ́kùnrin ó lè tẹ̀lé ìsìnrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn sọ pé kọ́lọ́run bọ́ gbẹnu sọ́run lásìkò táwa wà yìí wípé kí ni táwọn wáyé ni àwọn máa wá lọ àwọn òde nídi káwọn ọmọkùnrin míì wọ́n pé àwọn tó wọ́n ń mójú tẹ́lẹ̀ yìí kẹ́ ẹjà wa lọ ọlọ́run bá sàpọ́nlé mẹ́yìn obìnrin ẹ̀ gbàpọ́nlé ọlọ́run bí gọ́vnà wa ṣe wà nìbàdàn yẹn bó ṣe bó ṣe rí yẹn kò lè jẹ́ nìkan tí wọ́n máa bọ̀ jẹ́ pé òun nìkan ni wọ́n ọmọ tẹ̀lé wájú tẹ̀lé lẹ́yìn torí pé kọ́ má ṣé gómìnà wo lè dárìn fúnra ni wọ́n fi sọlá fún ni bẹ́ẹ̀ náà wọ́n fi sọlá fún obìnrin àlè mọ̀ yìí ọ bẹ́ẹ̀ pé bá fi sàpọ́nlé fún ni ṣùgbọ́n ọjẹ́ Ọ rẹ̀ dẹni tí ọ̀nà kùnlé lọ́dọ̀ ọlọ́run ànábì Muhammad sallallahu ala olóbìnrin àlè ń yìí ọgbọ́dọ̀ dásẹ̀rìn àjò odidi ọjọ́ kan nínú ẹgbà wà mí odidi ọjọ́ mẹ́ta kó tó di kẹyìn tiẹ̀ wá padà wá ọ tẹ̀lé ló fi wáyé gbogbo omi tí wọ́n bá ti ájí wọn èéfi jẹ́ wọ́n dárìn yọ yà lẹ́nìkẹ́ tí ó so mọ́ ni ọwọ́ alẹ́ èkó ń tọ̀hún ní fámìlì rẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ wọn ò ní gbà kó àwọn sì mójútó eléyìí dọ̀la inu kẹfẹ́ pé ànábì ṣe é wọ̀ fún àlè ọmọ yìí ó sọ ọlọ́run bá ṣe é wọ̀ fún àlè ọmọ yìí náà ní sáfà àbíjú ẹ̀ pàpà wá ó ní pé náà ànábì sọ́ọ́lá ó sọ bá ṣe jẹ́ nìkan tẹ́ pé yóò ní ajá lọ́dọ̀ wá yóò jẹun irú owó bẹ́ẹ̀ èèwọ̀ ni àgbọ̀dọ̀ kówó ajá jẹun o àìsàjá ká kówó ẹ̀ jẹun èèwọ̀ ni náà ọ̀tàmọ́ ní dẹ́m ó ń sọ́lọ́wọ́n bá ṣe lọ́wọ́ fún àlùmọ́ yìí kí èèyàn owó pé bí ń pa mí jẹ́ ń gba fọ́ngáàdì lọ àbáwọn tó jọ wẹ́ ẹgbẹ̀jẹ̀ lára mi ẹbá ń kó two thousand five hundred èèwọ̀ ní fálẹ̀wọ́mọ̀ yóò ìndọ̀ láàmú ọ̀gbádùn mọ́ lọ́wọ́ ni wọ́n jẹ́ nìkan tí wọ́n gbà lára rẹ̀ wọ́n fún ọ ní owó díẹ̀ pẹ̀tọ̀ wọn náà gbélé ìlọ fúra mílíkì méjì àbí mẹ́ta kò sí ohun tó burú bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ owó pé máa ife mọ̀dé ọyẹ wá gbá ó two five ní lọ́tẹ̀ yóò à ah, ẹ̀jẹ̀ tí wọ́n ní ọjẹ́ tí lọ́lẹ̀ ní ìdìmọ̀ ọ̀rá mọ́ ó one thousand two láfún yìí ó rárá o ó ń sọ́nà bá tẹ́lẹ̀ wọ̀ fáde òun mọ̀ yìí ipò ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó máa ta ẹ̀jẹ̀ rẹ tó máa fi jẹun wọ̀n náà á nílé wá símọ́tì wọ̀lìmọ̀ òṣùmá ó ìtúsẹ́ eléwọ̀ nípa pé kéèyàn máa ṣe àmì ara ẹni ó ṣe àtẹni tí wọ́n bá ṣe àgbọ̀dọ̀ máa ṣe àgbọ̀dọ̀ jẹ́ nìkan tá a máa ṣàmì ara lórí ẹ̀ ló dé kakọlà sí ní lẹ́ẹ̀kẹ́ àgbọ̀dọ̀ ṣe é bẹ́ẹ̀ àtà máínọ́ọ̀sì àgbọ̀dọ̀ ṣe é ẹni wọ́n bá ti ṣe é fún ọlọ́run bọ́ba lè kíra ọ̀sà foríjì fún òun ní òtún gbọ́dọ̀ ṣe é fẹ́lòmíì mọ́ ọ̀gbọ́dọ̀ ó gbọ́mọ rẹ àkọ́bí ni mo fẹ́ kú lójú kí n fún wọn wọn àti lẹ́ẹ̀kẹ́ èèwọ̀ ni àtẹ́lẹ̀ ọ̀fún àlè ó mọ̀ yìí ó ń sọ náà bá ṣe é léwọ̀ bẹ́ẹ̀ bèèlè fọwọ́ àwọn òpéjì ìyàn irú èwé eléyìí wá ní tí wọ́n bá ń bẹ lára èèyàn kò sí ohun tó burú bẹ́ẹ̀ torí kò bá ẹbọ lọ èyí tó bá bá làwọn ìdájọ́ mi fún gẹ́gẹ́ bí ọ wà lára rẹ ọ nìkan tó pọ́n ha wọ́n sì tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí egbò kó tó di pé ọ lọ́wọ́ àforíjì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bí ká onídìí káyọ̀sẹ̀ ọ̀pá lọ wún ìlà ìlànà ọmọ kó ọlọ́run bá tó ní àforíjì lọ́dọ̀ yọ ṣàforíjì fẹ́ nípa ọ̀fẹ́ wa nínú kan tó ń sọ ọlọ́run bá tó tẹ̀lé wọn fáàlì ó mọ̀ yìí òun náà ni pé ákérò rírà kí èèyàn jẹ́ nìkan tẹ́ pé wọ́n máa jowó èlé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n bí ń sóúnjẹ lónínú o tẹ̀pá lẹ́lòmíì tí wọ́n kálẹ̀kùn lé ẹnìkan òun ti sá lọ ti gbẹ̀yìn kùlé jáde wọ́n lè àlébọ́ àlémú ńgbà wọn bá mu tí wọ́n alábàṣẹlẹ̀ títà bá dé kí ló dé ọ̀yàwó lọ́wọ́ wa ní owó kíní owó gbọ́múlé láńtà àwọn ọ̀pọ̀lọpọ̀ béèrè wa ń bẹ lónìí sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ń béèrè pé tó ẹ dákun tí ìyàwó bá yáwó gbọ́múlé láńtà tọ́wọ́ á pé kò rí sẹ́mọ́ tá a lè bá tán tí bàbá bá yáwó gbọ́múlé láńtà ọ̀wá kò ti sọ fún wa awá padà ni wọ́n sì ń lé kí tá a lè bá a ṣerú owó náà ọ̀pọ̀lọpọ̀ àwọn fàtáwà yìí á àwùjọ wa tọ́ bá burú kò sí tó jẹ́ pé àwọn nǹkan báyìí ní òní máa yẹ ọlá tó fi máa dùn sẹ́mi rẹ̀ ọlọ́run lékè ọlá tó ní àánú lọ́dọ̀ ó ti àánú ẹnu wa. àyíwọ̀lá fẹ́ sọ nípa àfà lè mọ́ mú mọ́sálásí tọ́wọ́ jẹ́ pé ńgbà tí ó kọ́ lórí ṣe wà ń bẹ̀ ló délé lọ bá wọn yẹn lẹ́nu ọ̀nà ẹ̀yà rẹ̀ ti fi ẹnu ọ̀nà ẹ̀yà ní kí ló dé ìyá yín jẹ owó èlé ni ẹ lọ ya ya ya ya ya wọ́n wá láwọn ya lọ wọ́n sì lówó lọ́wọ́ tọ́ san tí màmú ọ̀wá ní sẹ́wọ́ owó bẹ́ẹ̀ ni ọwọ́ àtẹ̀wé èlé kí ni ìdájọ́ rẹ̀ ẹni pé wàhálà ń bẹ àlẹ́sàlọ́wọ́ bí mẹjọ dájú gbogbo adájọ́ lọ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ tó tẹ́ pé ó ti ní lójú púpọ̀ ni ṣe fún wa ṣe aburú ni tẹ́bá fẹ́ ṣe dáadáa fún àwọn èèyàn tẹ́bí ń pa táwọn èèyàn ń wá wọn wọ́n fi ṣòwò ẹ fẹ́ ṣe dáadáa fún òkò tí wọn tó burú ẹ̀yin lówó lọ́wọ́ àwọn sì ní wọn ó fi owó ṣe wọn ò lówó ẹjọ́ nẹgọṣẹ́ẹ̀tì pé géèlì tẹ́ ẹ bá ti jọ ń rí ẹ máa pin lórí réṣíò báyìí ó ti lọ́nà tí yóò gbé gbà tẹ́nìkéní tẹ́nìkejì lè má rẹra wọn jẹ nígbà tí ìrẹ̀jẹ̀ bá ti wá ẹgbẹ́nukẹ́ tún ká ń bẹ̀ ni yìí lọ́nà tó dáa láti fi bára wa lò nígbà tó bá fẹ́ ràn mí lọ́wọ́ nípa pé kí n lè máa rí sẹ́sẹ́ nígbà tẹ́mi ò lówó lọ́wọ́ ṣùgbọ́n wá yá mi ní thirty thousand ọlọ́wọ́ máa gbà á díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó lè ba ọ̀rọ̀ mi lọ́rùn níkẹyìn ọ̀padà ti gba forty thousand ọ̀rọ̀ mi lọ́wọ́ òní mi la ni o wọ́n ní ẹ̀tún ṣe bísínẹ́sì látara èmi náà ní ti ní ọlọ́run bọ́ jọ fi wá ni o ọlọ́run bọ́ sàánú wa anábìà Muhammad sallallahu alaihi wa sallam nínú ó tún gégùn fún gbogbo àwọn tí wọ́n máa ń yàwò rẹ́sẹ̀ àdébí ni pé làánà ni mo sọ wúyọrọ máa bá gbogbo àwọn tí wọ́n máa ń gbogbo àwọn fóònù wa tó wò pé aṣọ tí mo wọ̀ lónìí aṣọ òfin máa nì ẹ wo bí mo ṣe fìlà ìyára mi ya dìlítì ẹ̀ kò sínú ẹ̀kọ́ èyí tó ń ṣe bá fún àdéhùn àwọn tó yẹ kó aburú tí

kọ́ máa mu tíì nídùú kọ́ máa mu mínírààsì nídùú ó dá mẹ́gbàá wá nínú sọ̀yìn muslim ó lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ó pọ̀ wọ́pọ̀nà fún rẹ̀ kó pọ̀ pọ̀pọ̀ ṣùgbọ́n ó ń ṣe ọlọ́run ọba wọ́n ní pé ń jọ́ka ọjọ́ nìkan tó yẹ kó dúró ń jọ́ka ọwọ́ ajẹ́ nìkan tó yẹ pé ó mú mi nídùú láti fi jẹ́ pé èyí ṣe pé wọ́n kẹ́ pamọ́ púpọ̀ nínú ẹ̀kọ́ òun ni ká má ṣe bẹ́ẹ̀ tí kọ̀ǹdíṣàn bá gbé wá aláǹfààní àlè ṣe bẹ́ẹ̀ bóyá aráyè tá a jókòó

ibi lágbẹ́jọ́ tá a bá yẹ nǹkan wò lóbi oṣù méjì títí ló fi wá dúpẹ́ èèwọ̀ ni o a gbọ́dọ̀ gbowó owó bẹ́ẹ̀ o tó yàtọ̀ sí ọmọ tí ń gbowó oúnjẹ lọ́dọ̀ bàbá ẹ̀ bàbá rẹ̀ lọ́mọ bí tó ti rówó ẹ̀tọ́ ọmọ ni kọ́ mọ́ gbowó oúnjẹ lọ́dọ̀ bàbá rẹ̀ ọlọ́run bó bí bàbá ọlọ́run bó ní bí ọmọ ṣùgbọ́n tọmọ bá ráyè sá fún un láti jẹ́ kókó owó tí kò rí ọ mà tọ́wá jẹ pé náà láàfin ló ṣèlérí sí tẹ̀mí ayé wa òun wọn fi rẹwà lọ ilé ẹ̀kọ́ kéèyàn jìnà sí o nínú àwọn kẹtọ́ sí ọlọ́run bá ṣe léwọ̀ fún àlè ọmọ yìí ànábì Muhammad sallallahu alaihi ó ṣe é léwọ̀ kéèyàn kẹ́ máa mọ́kúta kéékèèké tó máa jù káàkiri tí ò ní níbù ọjọ́ pé yọ pẹrẹ fún ọ ọkẹ̀ máa jù bí àwọn tó kí wọ́n ó lè jẹ́ nìkan tó ṣe pé yọ yọ yẹn léyìn lẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam ó ṣe é léwọ̀ kéèyàn máa àwọn òkúta yìí kẹ́yà káàkiri o débi pé sáàbí tó gba àdísí yìí wá nígbà tó rí arákùnrin kan tí ń ju òkúta yìí ó sọ fún pé má ju àwọn òkúta kéékèèké yìí kì fàyínlẹ̀ rọ̀ṣọ́lá sọ́lá nẹ́hà ánilẹ̀ ábìtì torí pé ń wọn bá ó ṣe é léwọ̀ kéèyàn máa òkúta yìí kì nìyẹn ti kí olóhùn kẹ́ máa ju àwọn òkúta yìí torí pé ó ń sọ ọlọ́run bá ní pé ńlẹ̀ wúláyù sọ́ọ̀dù bíi sọ́yìndón kìí ṣe pé òkúta yìí yóò bọ ọpẹrẹ kẹ́kẹ́ wọ̀láyù ń ta bíi àdúgbò kò sì ní jẹ́ nìkan bẹ́ẹ̀ pé yóò bọ mú orí yóò bọ mọ́ta rẹ̀ balẹ̀ lójú ogun ọlá kí ni àkọ́dí tẹ́tìrú àtìnà wọ̀tẹ́kọ̀hù àdáyìnà ọjọ́ nǹkan bẹ́ẹ̀ pé ohun tí máa ń ṣe náà ni pé máa ń yọ eyín àwọn èèyàn ni tó bẹ́ẹ̀ lọ bá àyàn lẹ́yìn lọ́ọ̀ká yóò yẹ yẹn tó bẹ́ẹ̀ bá àyàn lójú ó lè fọ ojú ẹ̀ báyìí ni arákùnrin bó ti sọ̀rọ̀ yìí tán ọba tó rákùnrin tí ju òkúta yìí kí ó ní pé mò ń bọ́ sọ lórí ọ̀rọ̀ ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam bí pọ́pọ́ káwá dúró òkúta yìí káàkiri ọ̀ kádà wọ̀ kádà tọ́ba kí n tún sọ àdìsá ànẹ́bí ibi tínú bísà lé ìdè lọ́jọ́ náà nínú àwọn tó mi wa òun náà ni gbogbo ẹran yòówù tó bá jẹ́ ẹran fún abìjà èèwọ̀ ni o àgbọ̀dọ̀ o gbogbo ẹran yòówù tó bá jẹ́ ẹran fún abìjà ni náà náà bí ó ń jẹ gbogbo ẹni ẹran tó bá ẹranko tí máa ń pa ẹranko ẹgbẹ́ rẹ̀ jẹ pàápàá jùlọ ẹranko tó ní eyín tí máa fi ń pa ẹranko ẹgbẹ́ jẹ náà wá ní ẹyẹ tó yẹ kó ní èékánná tí máa fi ń pa ẹranko ẹgbẹ́ rẹ̀ jẹ́ àgbọ̀dọ̀ jẹ́rú àwọn ẹyẹ bẹ́ẹ̀ irú eléyìí àgbọ̀dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ yìí la kọ́ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi ṣe ọ̀rọ̀ táwọn Yorùbá sọ nípa pé ẹnìkè jẹgún kọ́kọ́dún ẹnìkè sí jákàlàmàgò kó tó sùn tọ́ba ẹ̀kọ́ àwọn ẹyẹ yìí bá ń ẹyẹ tá a gbọ́dọ̀ àwa mùsùlùmí ni àwa yìí láti jẹ́ ti pẹ́ ṣùgbọ́n àwọn ẹyẹ yìí ó ti ní ká jìnà sí gbogbo orú wọn ẹyẹ tí bá ti ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ a gbọ́dọ̀ jẹ́rú ẹran bẹ́ẹ̀ o abẹ́lọ́hùn kọ́lọ̀ bọ́ balẹ̀ kí ọlá kó jẹ́ ká Muhammad sallallahu alaihi wasallam yé ó sì jẹ́ alẹ́ tẹ̀lé àkúlò kọ́lẹ̀ hádà àṣàkúlà ìwọ̀lápọ̀ olùsáàlù sínú ìdám nínú ọ̀rọ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أجعل كفوا لهم أتذكر فان نبي محمد صلى الله عليه وسلم كاسك قلوب عليه عن صحابه أتوقع مسلم لا بقى يوكي في أجيه سام gbogbo àwọn nǹkan tí à ń sọ pé ó ń sọ ọlọ́run ọba pọ̀ fún wa yìí ẹjẹ́ á mú lò ẹsì á mú sẹ ẹsì á mú sọ́wọ́ ẹjẹ́ á máa fi lò sẹ̀mí ayé wa eléyìí ni ó jẹ́ nǹkan tó yẹ pé yóò jẹ́ kí ẹ̀sìn Islam ọ̀rọ̀ òkú wa dáadáa lórí àti ṣe lọ. ṣùgbọ́n nǹkan tó yanu lẹ́nu jù ni pé tí wọ́n bá lọ́nàbí ṣe nǹkan léèwọ̀ àwọn èèyàn pàtàkì rẹ̀ tó ihun tí èèyàn ẹgbẹ́ wọn bá ṣe léèwọ̀ fúnra wọn àwọn èèyàn pàtàkì rẹ̀ rárá tó tó ohun tí èèyàn ẹgbẹ́ wọn bá ṣe léèwọ̀ fúnra wọn lọ ẹ wọ̀dọ̀ àwọn Yorùbá a ti ba rẹpẹtẹ láwọn nǹkan tí wọ́n ti gbé kalẹ̀ léèwọ̀ léèwọ̀ léèwọ̀ ẹ̀ lè ra àwọn èèyàn tí wọ́n ṣe láéláé kẹ tó rí ẹnìkan pé pé máa jẹun ní ẹnu ọ̀nà ẹnu ọ̀nà àbáwọlé ẹ̀rí fáwọn ọmọ kéékèèké lẹ́bàá tí wọ́n máa ṣe rú ẹ̀ ṣe pé kan àwọn Yorùbá pé ni a gbọ́dọ̀ jẹun lẹ́nu ọ̀nà àbáwọlé kì í sì ṣe pé wà níbi ń bẹ gbogbo sọ́wọ́ ọlọ́run bá kẹ́kẹ́ fún bí kò ṣe pé kò rí pé tí bá ń sáré fún má bàa dá ń jẹnu lọ bákan náà àwọn Yorùbá nípa máa jókòó lórí ọmọ kéèyàn dorí ẹ̀kọ́dọ̀ kọ́ wá jókòó lé lórí pàápàá jùlọ láti kò tójú bá ń rọ̀ àgbà àwọn nǹkan yìí wọ́n ní pé ń bàbára bá sá ó ṣeé ṣe títẹ̀kù ọmọ abínú àtàwọn nǹkan mi tó ń pèsè nídìí lọ bákan náà bára bá ń sá bí wọn bá fẹ̀yìntì wọ́n ní sáré káyìn kó lójúrí torí ìkẹta kọ́ wọ́n ní pé kára ọmọ bá múyàn èyí ṣe pé àwọn múyàn kankan ju pé iná ẹ̀lẹ́tíríkì tó wà lára lé tó bá so papọ̀ mára ó lè fún èèyàn tòótọ́ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn wọ́n jẹ́ nìkan tí wọ́n ta sí wọ́n sì látàkún ẹ̀ wọ́n sì mójútó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ẹ fi má ṣe má ṣe má ṣe nílẹ̀ Yorùbá kódà wọ́n gbé débi pé béèyàn bá gbé obìnrin tó pọn ọmọ lẹ́yìn wọ́n ní pọ́mọ ọgbọ́dọ̀ bọ́lẹ̀ lẹ́yìn rẹ o pọ́mọ bẹ́ẹ̀ bọ́lẹ̀ lẹ́yìn rẹ tó bá yẹ pọ́mọ ọkùnrin ni irú ọmọkùnrin bẹ́ẹ̀ ó ti gbàgbọ́ bá tó níyàwó déyàwó ẹlẹ́ẹ̀kẹ́ sá tíyàwó tó dúró

ó jẹ́ kí wọ́n ṣe ní ilé ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obì wọn mójútó ẹ̀ẹ́lẹ̀ obì nǹkan tẹ́ pé yóò wá wọ pé ti ń dé kọ́gbọ́n kẹ̀ máa bọ́ọ̀lẹ̀ lẹ́nìhàù ṣùgbọ́n ihun tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá tẹ̀lé wọ̀ fún àlè ọmọ yìí pápá gba nǹkan ọ gbọ́dọ̀ máa fọwọ́ ọwọ́ kò fi téèyàn bá fẹ́ fún yẹn ní nǹkan gbọ́dọ̀ máa fọwọ́ ẹ̀wárí ọ̀rọ̀ yìí pàdé àbò yìí ti gẹ́ lẹ́nu nínú ọ̀rọ̀ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ bá fi kọ́ wa nípa ọ tẹ́lifọ̀ bá fẹ́ fún yẹn ní nǹkan ọwọ́ ọ̀tún ní ká fi kú o má fọwọ́ ti fún ní nǹkan tó bá fẹ́ gba èèyàn ọwọ́ ọ̀tún ó kọ́ wa dáadáa a sì máa ń sọ̀rọ̀ ikú wa pé gbogbo nǹkan tó bá dáa tó bá dáa tó bá dáa ọwọ́ ọ̀fin ni ká máa nẹ̀ sílẹ̀ gbogbo nǹkan tí ọ̀bá ti dá ọwọ́ òsì lèèyàn máa ń nẹ̀ lọ ọbẹ̀ láti kọ́ wa títí débi pé àníṣe bí mùsùlùmí ọba lo aago ọwọ́ ọwọ́ ọ̀tún ni ó lò ó sí aago ọwọ́ rẹ ọwọ́ ọ̀tún ni ó lò ó sí gbogbo nǹkan tó bá ti dá báyìí pé lọ́dọ̀ rẹ aago ọ̀dá o lè lò sọ́wọ́ gbogbo nǹkan tí ọba ti dá ọwọ́ ọ̀tún ìná àjọ ọwọ́ òsì la máa ń lò sí nǹkan tó bá ti dá ọwọ́ ọ̀tún la máa ń lò sí àwọn olùmọ̀ wọ́n fi ọ̀rọ̀ yẹra wọn lórí pé tá a bá fẹ́ lo òka àwa mùsùlùmí bó ti ẹ̀jẹ̀ pé òka jọlá nẹ́bì ó ti dé kọ́pọ̀lọpọ̀ wà yọ fà fún púpọ̀ láti fẹ́ máa lo òka ní àwọ̀ ṣùgbọ́n ànẹ́bí máa ń lo òka Umaru máa ń lo òka wọ́n kọ́ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí pé sọ́lá bá máa ń lo òka kódà òka rẹ̀ tí wọ́n ní máa ń lò ìwọ̀n tí wọ́n kọ sí náà ni pé Muhammadu Rasulullah pé ànábì Muhammadu ó ń ṣe ọlọ́wọ́n ọba ni nínú ẹgbà wa ni wọ́n ní wọ́n kọ sí ni pé la ilaha illallah ló fi jẹ́kú wọn tó bá fẹ́ wọlé ẹ̀gbin yọ yọ sílẹ̀ torí gbólóhùn la ilaha illallah yẹn àbí gbólóhùn Muhammadu Rasulullah yẹn pé máa yọ sílẹ̀ kó tó di pé yọ wọlé ẹ̀gbin nígbà tó bá fẹ́ dáwọ́ tẹ̀lẹ̀ alimuhem kò sí ohun tó burú láti lo òka fún wa ṣùgbọ́n àjíjọlá ànẹ́bí òka jọlá ànẹ́bí ti bàá jẹ́ fáwa bàjọ́ ń súnmà torí pọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa béèrè pé òka tẹ́ lọ àfáà tó òka súnà ni àbọ̀ òka súnà tó òka súnà lẹ́nu ní òka súnà sì ń fẹsẹ̀ pé kí wọ́n fẹ́ lo òka gẹ́gẹ́ bó ń sọ ọlọ́run bá fẹ́ máa ń lò ṣùgbọ́n gbogbo ẹ ti dàrú pọ̀ lónìí láti jẹ́ pé láti lè sọ pé òka wo lè yẹ lò kódà pé mọ́tì ó sọ náà fẹ́ máa ń lo tìró kódà ó ti sọ fún wa pé a máa lò ó kódà ó ti sọ tìró tìró tó da bẹ́ẹ̀ kódà a máa lò tìró afúmúd tìró afúmúd yìí ó ní pé máa ń jẹ́ kójú orí rẹ̀ dáadáa tí sì máa ń jẹ́ kójú ó wáyì ṣùgbọ́n tó àfa ló wá lo tìró yìí tí ò sí lọ bá táwọn ẹlòmíì ṣe pé táwọn náà bá lo tìró ọ̀tọ̀ ni wọ́n lo tìró ẹ̀rú bà wá lórí eléyìí láti jẹ́ bá bá bá jẹ́ pé kí wọ́n máa tò wá papọ̀ sẹ́ni tí ò yẹ kí wọ́n tò tọba wa fẹ́ lò ka àwọn olùmọ̀ ní pé sọ́wọ́ ọ̀tún ni ká lò ka sí ni àbí ọwọ́ òsì méjèèjì náà làwọn olùmọ̀ sọ nípa pé àdìsí wá pípé yẹn lọ lò sí ọwọ́ òsì bẹ́ẹ̀ náà làdìsí wá pé yẹn lọ lò sí ọwọ́ ọ̀tún bẹ́ẹ̀ náà làdìsí wá kí n kẹ́pà rẹ̀ fún wa pé ká lò sí ọwọ́ ọ̀tún wa bákan náà àwọn àdìsí wá nípa pé òsì ni ká lò ló fi wáyé pé òka òun ò ní ẹsẹ̀ ní àyè kan pàtó nínú ọwọ́ ọ̀tún àbọ̀wọ́ òsì nípa pé ká lò kò sí ìtò lò sí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ tó bá lo òkè ẹyọ ká ìka táàmù tí wọ́n máa ń lo ká sí yẹn náà òun ní àwọn fẹ́ẹ́ jẹ́ ká máa lò sí. a bá fẹ́ di pé fẹ́ẹ́ pé méjì pé mẹ́ta aláǹfààní ká lò lo kángbà míì bí máa ń lò síbi ìka ìfàbẹ̀lá rẹ̀ nígbà tí àdìsí ní nìkan ṣe síbi ìka ìfábẹ̀lá àti ìka àtàǹpàkò abẹ́lọ́ gbogbo àwọn nǹkan tẹ́ pé máa ṣe máa ṣe máa ṣe tó ń sọ ọlọ́run bá ní a máa ṣe ọlọ́dọ̀ òjò ọ̀pọ̀ àti dé o gbogbo nǹkan tó ń sọ ọlọ́run bá bá ní pé ẹ má ṣe yìí ẹ má ṣe yìí ẹ má ṣe yìí ọlọ́run dákúnjẹ́ mi wọ́ ọ́rọ̀ já lè jìnà sí ọlọ́run bá dákúnjẹ́ àmọ́ òdodo já lè tẹ̀lé ìjà àmọ́ ẹ̀rọ kò já lè jìnà sí ìlú wa dákúnbá fi kọ̀kẹ́ balẹ̀ síbẹ̀ o gbogbo àwọn ohun tí ń bọ̀ tí ń bọ̀ dùgbàdùgbà lókè yìí ọlọ́run dákun ìdùnnú oore ayọ̀ iná ni ó ṣe fún wa nínú ìlú wa yìí lórílẹ̀‐èdè nàìjíríà fi ìdùnnú síbẹ̀ fún wa àwọn aláàánú tí wọ́n darí wa bá gbé wọn síbẹ̀ àwọn ọ̀mọbi tí wọ́n wà dákun bá wa gbé wọn wá títí yòówù tí wọ́n bá wà tí wọ́n láàánú wa lójú bá gbé wọn sínú ipò ẹni tí ò ní lè láàánú wa lójú dákun bá wa gbé wọn débẹ̀ láéláé ẹgbẹ́ yòówù tó rí ọ wà dákun bá wa gbé wà yóò jẹ́ jẹ́jẹ́ tí wọ́n láàánú wa lójú àwọn tí wọ́n ń darí wa lọ́wọ́ ọlọ́dàkùn bá wọn o wọn ṣàánú àwa náà darí wọn dákun darí àwa náà já lè gbọ́rọ̀ sí wọn lẹ́nu dáwọn ní o sì lè pa ọ́ láṣẹ dáadáa èyí tó pé ìwọ ọlọ́run bọ́ọ̀lù ọdún sí lójú ó lè jẹ wọn pa wá o èyí tí ò ní ṣe kọ yọnu sí dákun mọ́jọ wọn pa wá lọ́sàáyọ́ rẹ̀ ọ̀nà aláhìlá ìyàrá iṣẹ́ tá o owó tá à ń ṣe bá bàbá kàtí o má jẹ́ àdá àmúká tó rí jẹ má jẹ́ àdá àmúká tó rí mu má jẹ́ àdá àmúká tó rí ná má jẹ́ àdá àmúká tó rí wọ̀ má jẹ́ àdá àmúká tó rí lò gbogbo ẹni tára ní bá a jogún àlàáfíà fún wọn o gbogbo ẹni tára ní bá a jogún àlàáfíà fún wọn o àwọn tí ń bẹ nú bànújẹ́ bá aṣọ bànújẹ́ wọn dìdùnú àwọn tí ń bẹ lórí ẹkún lọ́wọ́ dábò bá aṣọ fún wọn dẹ̀rín àwọn tí èkó wọn ń sunkún lọ́wọ́ bá aṣọ fún wọn dẹ̀rín ọlọ́run gbogbo àwọn tó wájú kú ọ̀run mùsùlùmí bá ṣàforíjì fún wọn o àwọn tó bá wà lórí inú kẹnu wọn bá ṣàlékún kẹ wọn àwọn tó bá wà nínú ìyàbá amúyàpò lórí wọn àwọn táwa ń bẹ lórílẹ̀ ayé dákun jẹ́ ká máa gbórílẹ̀ ayé pẹ̀lú ìgbàgbọ́ jẹ́ ká máa gbórílẹ̀ ayé pẹ̀lú Islam táwa wá kò lórílẹ̀ ayé náà jẹ́ àkó lórílẹ̀ ayé pẹ̀lú pẹ́ni tí ó jù pàṣípẹ́ tí ó ju pàṣẹ tẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba àlékè ọlá ọlọ́lá ìlà ìlà náà gbogbo àwọn tó yẹ pé wọ́n ní àwọn mùsùlùmí lájú gbogbo àgbá ńlá ayé lórílẹ̀‐èdè wa lórílẹ̀‐èdè bòmí nínú ìlú wa nínú ìlú bòmí lọ́dẹ wa àti lọ́dẹ bòmí gbogbo àwọn ọ̀tá ìsìlámù ọlọ́run dàbùjí ìsìlámù ọmọ aborí wọn ni má ti wọ́n borí àwọn mùsùlùmí láéláé lọ́dẹ ìsìlámù ọmọ aborí wọn ni o láti má ti tún wọ́n borí àwọn mùsùlùmí láéláé à ń gbọ́ kí n máa sọ fún wa à ń gbọ́ lábẹ́lẹ̀ ni o ṣùgbọ́n láwọn bòyí jẹ́ wọ́n gbé rẹ̀ jáde fún wa láéláé wọ́n máa sọ fún wa pé wọ́n fẹ́ sọ òde ọjọ́ méje ọjọ́ méje wọ́n máa tẹ́ ọ̀tún ni wọ́n tún fẹ́ gbé yọ fún wa nípa pé ọjọ́ méje wọ́n máa fi sọ̀rọ̀ nínú ìlú yìí wọ́n wá máa ṣe pé ọjọ́ mẹ́rin àwọn èèyàn wọ́n máa jáde bó ṣe wù wọ́n ṣùgbọ́n ọjọ́ mẹ́ta látọ̀tẹ̀ rẹ̀ á fún wọn láyé rẹ̀ tí wọ́n ṣe dáadáa sáà rìbíìtì ní àbá pàṣẹ wàláyà rìbìtì ọlọ́run ní fún ọtí láíláí ọlọ́run ní fún ọtí láíláí lọ́wọ́ ìgbà tọ́lọ́run ti ní ájọ́ máa gbénú ìlú làkúndínú kan ẹlẹ́sìn kọ̀ọ̀kan máa tẹ̀sí rẹ̀ ní láìjẹ́ pa ó ń kálukú nira wọn la rárá wọ́n máa wọ pé bọ́lá sùn ni òwà láyà sùn àti nǹkan ògbò lérí tó kálukú ń ṣe káàkiri ọlọ́run lọ́gbọ́n yẹ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sọ fi lóde rárá pàpà jùlọ àwọn ọ̀dọ́ wọn yẹn tí wọ́n ń sọ táàtì ń gbọ́ ń gbọ́ dáadáa pé lọ́dún tí ń bọ̀ yìí àwọn oúnjẹ nìkan tó yẹ pé oṣù ṣe ní ọ̀tún ọ̀tún kódà àwọn ògbé mú tò dúdú dúdú làwọn ògbé jáde èyí táwọn onífẹsẹ̀ rìn lọ òde ọba àwọn onífẹsẹ̀ rìn mọ́ nítorí àwọn obìnrin tí yọ kẹwà pẹ̀lélé àníṣẹ́ làkúndé lóko wọ́n lè yẹ ti gbogbo bí ó bá ṣe jẹ́ pé àníṣẹ́ kẹ́lẹ́sì kọ̀ọ̀kan máa tẹ̀sìn rẹ̀ láì ní ní ẹnì kẹkẹlá èyí tó tẹ́ kó bá wa lu gbogbo bó bá bá ṣe rí ọ́tẹ̀sìn rẹ̀ alala ńlala abẹ́lọ́ ọlọ́mọdé kí ẹni tí èsè mùsùlùmí kọ́ kẹjà wa mùsùlùmí o àbámọ́ àmọ́ sí ìsìlámù ọlọ́mọdé àrí láéláé ọlọ́run já wọn dé pé òtí ọ́ kábàámọ̀ aburú lára wa ni ọlọ́run má jẹ́ wọ́n kábàámọ̀ àwọn dáadáa lára wa bí wọ́n pàbọ̀ ká máa burú pé àìsàn ìsìláàmù yìí ojúmọ̀ sí àwọn o ọlọ́run mọ́ wá jẹ́ wa kábàámọ̀ aburú já kábàámọ̀ dáadáa ni pé alhamdulillah torí ìyẹn jẹ́ nìkan tí ó tiraka láyé ṣe islam tó lé kọ́kọ́ọ́kọ́ tọ́wọ́ ni ó wà láì islam lè àfihàn bá wà níwà òkú pàápàá jùlọ ìrún fáńkì ó lé ọlọ́run bá sọ fún ni wípé wàtàhínú mi sọ́bìrì wọ̀ sọ́lá ẹ wá rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìrun kíkí àti sùúrù ẹ wá rẹ̀ lọ́wọ́ pẹ̀lú sùúrù àti ìrun kíkí ọlọ́run bá sọ pé ìrun tẹ́ ń wò yẹn fàyín náà làkàdé ra tó nílẹ̀ rẹ̀ lọ́kọ̀ ṣe ìrun tẹ́ ń wò yẹn ó tóbi gan-an kéré bá wọn pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ nìkan tó yàrá àmúnú mi mọ́kiri là àwọn èèyàn dé tuntun lọ́wọ́ bá púpọ̀ gan-an lórí ìrun táwọn fáwọn yẹn kò wá òwúrẹ́ fáwọn ẹlòmíì àṣùbà rẹ̀ lórí ó fi ó tún di jọ́ kejì ó ń dètè sọ́lọ́wọ́n ọba ní o àṣùbà rẹ̀ lórí ó fi ó tún di jọ́ kejì ó ń dètè sọ́lọ́wọ́n ọba ní o ẹlòmíì ń bẹ yóò ṣàtúbà yóò fi talẹ́ gbogbo tọ̀fẹ́ ọgbọ́lọ́hún ó ń dèjì sọ́lọ́hún ọba rẹ ní o àti pé bó ṣe lè yẹn náà ọlọ́run bá fẹ́ jẹ́ kó sacrifice rẹ̀ láyé kó o lè bá báwọn tó fẹ́ kójú fi hàn rírí lọ́jọ́ gbọdọ̀ àlùfẹ́ yàmà ọlọ́run kó ṣe èmi àti ẹ̀yin lẹ́jọ́ wà lùjọ́ náà kó ṣe èmi àti ẹ̀yin títà rí ọfẹ́ fún ó ṣe èmi àti ẹ̀yin lẹ́ni tó yẹ pé ọlọ́run bọ́ tẹ ìwọ́lẹ̀ sínú sàárè rẹ̀ ọlọ́run má ṣe èmi àti ẹ̀yin lẹ́jọ́ wọ ní láéláé